n tí a fẹ́ bára wa sọ ohun náà ni nípa ọlá tí ń bẹ fún ayatul kùrùsì yìí ayatul kùrùsì yìí tá à ń wò yẹn ẹnikẹ́ni tó bá kà á lẹ́yìn irun kò sí tó lè kọdí irú ẹni bẹ́ẹ̀ mọ́ láti wọ àlìjánná bí kò ṣe pé ikú tí ò tí ì kú òun ló ṣe ń kọ díẹ̀ báyìí tírú ẹni bẹ́ẹ̀ bá ti kú inú àlìjánná lẹni bẹ́ẹ̀ ń lọ a gbà wá láti ọ̀dọ̀ sàábì kan tó ń pè ní Abu Umama kí Ọlọ́run bá kó máa bá ó gbà wá báyìí wípé ànábì wa muhammad èké ọlọ́run àti ọlọ́run kó máa bá ó sọ báyìí wípé mọ̀nkọ́ra ayatul kursi fi duburi kulli salati maktuba lam yamna'hu min dukhulil jannati illa an yamut ẹnikẹ́ni tó bá ń ka ayatul kursi lẹ́yìn àwọn ìrun ọ̀ràn yàn wákàtí márààrún ẹni tó bá ń kà á irú ẹni bẹ́ẹ̀ inú àlìjánnà ló ń lọ kò sí nǹkan kan tó ń kọ dírú ẹni bẹ́ẹ̀ tí ò ti fi àlìjọ́nnà ni ànábì wa muhammad òun ló